agbára tó fún ọlọ́run àlékún ìpè ọlọ́run ọwọ́lá ìjẹ́nìjẹ́ fún ọlọ́run ọmọ àgbà ànábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam. وعن عائشة رضي الله عنها أبا حديثه أبا تضيع عائشة جل الله ينصيب قلنا أن ابنك الجو جاجو أما أمدعين ينتقل الجو لما ودخلت على رسول الله صلى الله عليه وسلم ودانا منها دفن ويرى محمد صلى الله عليه وسلم أنا بس السماء هذه الكريسماس قالت أبن رسول كان بيدبر أعوذ بالله منك ويصعب يقول رب الله وضع النبي محمد صلى الله عليه وسلم فقال أنا لقد عدت بعظيم pàápàá ti wá ìsọ pẹ̀lú nǹkan tí ó tóbi jù ìgbà náà àlùfẹ́kẹ̀ẹ́ ìgbà àdìgì máa lọ sínú ilé ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ òráwé Bukhari alimami Bukhari òun náà ló gba àgbẹ̀tò wíwá àdéhùn àti àkọjá ní abẹ́ ìtàwó oníkan àti ká. a lè sọ ìka tó fa tí arábìnrin yìí tó sọ báyìí fún alẹ́ Muhammad sallallahu alaihi wa sallam nítorí pé anábìnrin ìfẹ́ ni àkọ́kọ́ ọjọ́ kánábí ọdọ́dọ̀ rẹ̀ ló sọ gbóhùn fún Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní rabi àwọn ìwáyà mi ìyàwó Aisha àti Hafsa àwọn ọ̀gá arábìnrin yìí nígbà tí wọ́n rí pé ìlú tí wọ́n dé báwọn fún ní arábìnrin náà ó rẹwà púpọ̀ ó wà rẹ̀ pọ̀ ètò ẹ̀mí ìjọba tó lè fún ọ̀gá náà wọ́n á wá ọ̀nà wo ni arábìnrin yóò ṣe ní ìyàwó ànábì Muhammad sallallahu alaihi wasallam ọ̀gbọ́ wọ́n á sọ pé ọkọ̀ ti wá o tọkọwábẹ kó fẹ́ràn rẹ ọ̀jẹ̀ pẹ́ lọ́dọ̀ rẹ̀ bá ti wọlé irú nǹkan báyìí ni kò sọ fún o bẹ́ẹ̀ lànà bí kó ìyàrá kan náà ó lànà wà ní ilẹ̀ àti ìta àti ìlọsọdọ̀ ọ̀rẹ́. Níbi afẹ́lu bẹ̀ṣadé kò yé tí wọ́n ti mú wá níbi báàbù àtọ́lák òun ni pé tábà sọ pé ìṣákí ìdáhìlẹ̀ máa lọ sọ́dọ̀ àwọn aráàlú rẹ̀ wọ́n ní ó lè túmọ̀ ìkọ́ rẹ̀ nílẹ̀ bí ẹ bá lànìyàn rẹ̀ òun yàtọ̀ sí gbólóhùn mo ti kọ́ gbólóhùn mo ti kọ́ òun ni òkú àti sọ kọjá pé kò sáníyàn lòyún ẹ̀yẹ ti ṣe á ẹ̀fí ọmọ kí ẹ sọ bẹ́ẹ̀ fún ìyàwó èèyàn ó ti tẹ́lẹ̀ ọ̀fọ̀ náà nù. àmọ́tẹ́ bá lo lásìkò mi ní lásìkò pé ilhaqi bi من máa lọ sọ́dọ̀ àwọn àlejò náà tí wọ́n bá lọ láṣù yìí wọ́n ní ó lè túmọ̀ pé èèyàn kọ̀ ó sì lè túmọ̀ pé èèyàn kọ̀ ó dìtẹ̀ lórí àníyàn tí bá bẹ ní ẹ́ lọ́dọ̀ ọkọ̀ búra ó máa lọlé nínú ẹ̀yìn tí a ń gbóbi ìfẹ́ kọjọ báyìí náà òkè kọ́ lọ kí ni mo fi wálẹ̀ bóyá ti bọ́ lọ́kàn rẹ̀ náà ó dá fi hàn pé pé ìtọ̀ sọ yìí tí ọkọ ni àbí àbùkànlé kó lọ kó tó wọn bí jírí náà bẹ́ẹ̀ bá wà lé ọkọ bí jírí kó lọ sílé ọkọ kó lọ sí kó lọ sí báyìí bí ẹ lé wọn. ṣùgbọ́n ní sọ yẹn wọ́n ní èèyàn lè lò bẹ́ẹ̀ wọ́n dẹ̀ mú ẹ̀rù ní àwọn káàbù nígbà tí anábì sallallahu alaihi wasallam kò fi ní kí wọ́n kí wọn lódì bàtọ́ ní gbogbo ayé ìran lóde ó tún yá ànábi tó ń pè kó jẹ lọ́ra àwọn ẹ̀yà àwọn ìyàwó yín yá lọ́yà tó kọ́ lọ yín. wọ́n máa ń bè lọ́wọ́ ànábi pé ká kọ̀ wọ́n ni ṣé oníkà kọ̀ wọ́n yá ẹ̀yìn ní ọkọ̀ wọn o àmọ́ káwọn láti ẹ̀kọ́ ní ìlú yín. wọ́n lọ́gbà tí káàbùnú wa sọ fún ìyàwó wọn ní ẹ̀lì hàkì ìyá àlèkì ọ̀rẹ́ àwọn ọ̀nà màlọ́bí ọ̀nà lọ́gbọ̀n yìí bẹ̀ ní ìyẹ́ sí wọ́n ìlú pọ̀lákà pẹ̀lú àníyàn pé ìgbẹ́ wọn ti tẹ̀lé kò ní kọ́ so ó sọ pé lájú pé ìlẹ́hàkì ìbí hálí ó lè jẹ́ pé ó lè túnmọ̀ pé yàn kọ́ ìyàwó yàn ó sì lè túnmọ̀ pé ìyàn ti tẹ̀lé èèyàn kọ́ wallahu ta'ala ala bisawab. ní ìjẹta nígbà tí àwọn àtúndì kankan wáyé nípa business kìnnìkan náà lẹ́yìn ní ìjẹ́ tí a bá fi owó kalẹ̀ pé a fẹ́ ra ẹnìkan ti kóra so èyí máa gba kọ́pì rẹ̀ èyí máa fi hàn wọ̀nyẹn pé kóra yìí ẹ wá rà so kọ́ máa sanwó rẹ̀ díẹ̀ díẹ̀ àbí kóra yẹn ó fẹ́ jáde tán ẹ wá sanwó ẹ̀ ẹ bá sanwó ẹ̀ kò bá jáde dáadáa tó bá ti á jáde tán àgbọ̀ àfọyín ní ṣẹ́ra náà. so gẹ́gẹ́ bí èsì tí mo sọ ní lórí ní ọjọ́ yẹn àwọn ọmọ náà kò bá but ọ̀pọ̀ ah, so àfa Mubarak àtàwọn pé àwọn ti kakọ́ta wọn fẹ́ẹ́ ti tẹ̀lé òwòtán ni tí wọ́n lọ lágbára àwọn báyìí so ẹni sìn so wọ́n sá fara fìdí àyà tó ń bẹ̀rẹ̀ so ó wà nínú àwọn ìṣòwò tí Islam faramọ́ àbọ̀pọ̀lù mẹ́jẹ̀mú kìí ṣe pé kò wá jẹ́nẹ́rálì fún gbogbo nǹkan bẹ́ẹ̀ àkọ́kọ́ nǹkan tá a mọ̀ pé ó ti ní ó ti ó ti ó ti lóṣùwọ̀n ó sì ní ìròyìn tá a mọ̀ mọ́ gẹ́gẹ́ ti nísìnyí kìí sì ṣe nǹkan tí ó lè bàjẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ pé nǹkan tó lè bàjẹ́ tí ìbá sanwó rẹ̀ kalẹ̀ fún sanwó tìmọ́tì kalẹ̀ nísìnyí ní ìpàdé wa gbé wájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ wá tìmọ́tì sọ́kẹ́ ní so kárí kí àwọn ìròyìn oṣù kìlì kó tó ní ara rẹ̀ so wàlúwà wò tó àlà àlà bìsọ̀ wà wọ́n sọ lọ gbọ́ àlà nàbí ní mọ̀sánná ẹ̀ àbúrò àwọn ọ̀sà wọ́n sọ náà bá sí ọmọbìnrin tóbi tàwọn ọba rẹ̀ níjọ́ nu àlálẹ́ àná aláṣà pàtàkì rẹ̀ ọlọ́run ọba ọba ní tọ́jú wọn gbogbo àwọn tọ́jú àwọn òkú náà tí ó sì máa wà ó sì lọ́mọ ẹlẹ́sìn ó sì lọ́mọ ìtìkú ojúkọ ní àti mọ̀lẹ́bí ní àtàwọn ní lápapọ̀ gbogbo tó fún wọn lọ́mọ nípa jèrè wọn o gbogbo ńlá àlùbáríkà àwọn táwọn náà ti ń rawọ́ ra sẹ̀ ọlọ́run ọlọ́run ń rawọ́ ra sẹ̀ ọlọ́run sàdámọ́ náà ló rán wọ́n ti kọ́ tó wọn lóhùn aláìláìlọ́gbà aláàárọ̀ tí níyàwó ọlọ́mọ tàbí táwọn náà lọ aláàárẹ̀ ìṣẹ̀lẹ̀lá àwọn tó lọ pé ìfẹ̀fẹ̀ tí kan yóò láwọn wá sí nìkan ni àwọn wá sí ẹni ọlọ́ tó kùnà alámọ̀rí kálukú wa ọlọ́mọ tó bá àwọn yanjú ọlọ́ aláàárẹ̀ ìṣẹ̀lẹ̀lá náà. za ta yi da damu da al'ummi na da yi ba zai na wa na kula da yi ba zai na wani wafi mutu mu haki mu yi nǹkan tó jẹ́ bí apá náà ká àjọ sínú rẹ̀ bọ̀ nígbà tó wá sí mu lọ ni wọ́n á sọ fún wọn pé ni wọ́n tẹ́wọ́n ti di òṣèlú ìròyìn tó ń pọ̀ rẹ̀ ìgbà náà ló wá rí bílá rẹ̀ bá gan kan bí àwọn apá lọ pẹ̀ lọ́wọ́ ọ̀pá ẹgbẹ́ ìgbà tó ní àwọn apá wà lórí ìròyìn ọ̀rọ̀ màfúwà àbákùwá ní àwákùwá bàbá tó débi ọ̀nà bá wọn ṣe wọ́n wá ní wọ́n ti ń ṣe wọ́n lọ́wọ́ ní wọ́n ti fẹ́ ṣe wọ́n sáà wọ́n ti sálámù mọ́tàlásì tó dé fún ìjọ ni tí ó náà ní ẹ̀rí tó lè jọ ni ẹlẹ́sìn gbọ́ ju pé ọ̀ṣun àti ọ̀ṣun ní ìbéèrè àkọ́kọ́ tán béèrè nípa ìrún àwọn jẹ́ pé wọ́n wọ́n ti ríbi tó ti ń ṣe fàájì wọ́n á ń gbádùn fàájì rẹ̀ pé wọ́n fẹ́ tú fàájì yìí àwọn ọ̀bẹ kó tú ìrún wá dé wọ́n àgbà ìrún lè kọ́ àwọn ká ọ̀yà ẹ̀yà máa tún dà ẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n sọ ọdún mọ́sálásí. ènìyàn ká ara ẹni tó jẹ́ àká náà tó náà bá wọn kí wọn bẹ́ẹ̀ wọ́n tó bá wọn wọn bẹ́ẹ̀ àbá wọn á dìde wọ́n á sọ̀rọ̀ pé wọ́n ra ẹnìkan wá fún ìdìbò ọgbẹ́ náà sílẹ̀ kúrú hù ní àwọn ti hàn àmúgbà táwọn wá sílẹ̀ kúrú náà fa akọ ibi kúrò aláwa mi. ṣé ẹ rí wọ́n ti tó àwọn tó kàn fún wa rí kó wọ́n ti gbà tó àwọn tó wù ní kò kò kéde fún wọn rẹ̀ ni. àlùmọ̀gbọ́nṣù wọ́n ní táwọn àbá bẹ́ àlùmọ̀kúrúhù wọ́n ní táwọn àbá kọ́ ṣẹ́gẹ́dẹ́sìn àfọ̀ lágbára ní ọ̀dà ṣẹ̀ríà ń tọ́lọ̀ wọn kọ̀. káfà kọ́ bí nǹkan tàbí ní àrọ́mù náà ni but lẹ́bù rẹ̀ nǹkan yóò dá but lẹ́bù rẹ̀ lọ́dọ̀ ọlọ́run òfin ọlọ́run náà ni ọlọ́run ló gbé kalẹ̀ bẹ́ẹ̀ lẹ́bù rẹ̀ lọ́dọ̀ ọlọ́run kò tó kẹ́yọ̀ kalẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ náà ni mo bá mo bá ò tó nǹkan a ní bóyá súnà ní sábà súnà nǹkan bá tó o àìsí rẹ̀ ti sìn ẹ̀hẹ́n so àwọn ẹ̀rí bẹ anabi sallallahu alayhi wa sallam afọ́jú kò rí náà kọlọba ní muhammad sallallahu alayhi wa sallam oníwà anabi yọ̀ǹda fún mi kí n máa kí n rọ̀ lé n kò dé kàmí rí anabi ni mo yọ̀ǹda fún ọ gẹ́gẹ́ àánú tàpá anabi náà bọ́sọ̀ wá dé ẹnu ọ̀nà anabi ni wa kó náà o nílé ìrẹ́tọ̀ wà sọ́mà pè wọ́n ní mọ́sálásí tá a ti ń kírun sọ́mà ń gbọ́ olùmọ̀ ń gbọ́ pásítọ̀ ah. máa ń gbọ́ ìfàmì ọ̀ka ìfàmì ọ̀ka máa lọ kí ibi tí tó hàn. ẹgbẹ́ ti ah, makuru eléyìí ti kó makuru eléyìí ti makuru kátó makuru kọ ẹsẹ̀ gidi ni ẹsẹ̀ pé makuru makuru tọ́lá wọn bá yọ̀ǹda fún sanagbé yọ̀ǹda fún afọ́jú afọ́jú ti láwọn ó láwọn máa ń lé ọ̀dà máa kí kò ní kó máa kí pẹ̀lú àwọn ilé rẹ̀ ń lé anábìtí kọ́ fún ní àǹfààní rẹ̀ bọ́tù yìí tó wá jẹ́ kí ní yóò lága pé sọ́ọ̀ ń gbọ́rùn báwọn gbọ́rùn mọ́sálásí tẹ́lẹ̀kì aláwọ̀kọ́ nù ẹlẹ́ẹ̀kejì anabi sallallahu alaihi wasallam ó ti kírun jàmá àwọn onímọ̀ ni pé ìkírun jàmá ní mọ́sálásí fọkùnrin ọ̀ràn yẹn ni wájibù ni èsì mọ̀kúrò tí ẹ bá ti wá ṣe ẹni ẹsì tẹ́sẹ̀ nìyẹn nǹkan tó bá jẹ́ wájibù tí ẹ bá fi lè tó bá filẹ̀ tó ṣe ẹlẹ́sẹ̀lẹ̀ nìyẹn ọlọ́run fi yà jẹ́ anabi ti kírun ó kírun sọ́jọ́ kan anabi ni wọ́n ti lé lóńgbà kan kátó kírun yìí wọ́n ní kí lèrò ń gbà náà mo lérò ń gbà pé kí ẹnikẹ́ni kò ṣáájú nu ni káwa lọ bá àwọn tí mo wá kírun ní mọ́ṣáláṣí tó ń bẹ nílé tí mo láwọn kì í ká lọ dáná sun wọn ká dáná sun wọn mọ́lé ẹwu ẹwu bó ṣe burú tó ká dáná sun wọn mọ́lé anábìrin mo padà rò pé ní ah ń bẹ nu wọn obìnrin àárò obìnrin nu ilé pé kó ń wá kírun mọ́ṣáláṣí ò jẹ́ ọ̀ràn yà fún un tí ò lè wá kí wọn ní masalasi kí wọn ní bẹ nítorí kálá ti sọ wọn mọlẹ nù nítorí pé torí ẹsùn yàmọ lé lẹ ní ṣùgbọ́n àwọn àfa ló kọ̀ tánijẹ́ àfa so ó yẹ káwọn àfa kan tó gbìyànjú ìtumọ̀ àwọn gbólóhùn yẹn kan tó ju oyè wá sí because àkàmù ṣẹ̀ríyà àwọn òfin ṣẹ̀ríyà ọlọ́run ló gbé kalẹ̀ kì í sẹ́nìkan márùn wa ni wọ́n so sí gbọ́dọ̀ fáwọn adé ẹni táwọn àfa fẹ́ ṣẹ́gbẹ́ ti ní sí eléyìí ló di àkéde náà àfa tó wá ní pé tán á béèrè lọ́wọ́ rẹ̀ àwọn tó béèrè béèrè wọ́n ti dá púpọ̀ pé ẹ̀yin náà ti wá kí yín àyìnbá tó wọn pé ìdá afáwà fún wọn ní èdè ìdáhà fún wọn yẹn ráìtì nígbà mo rí wọn ti kí wọn tán ní mọ́sálásí lórí wọn kí yín pẹ̀lú yíyàn yìí àǹfààní yẹn wà ṣẹgbẹ́ ti ní ṣe yìí jẹ́bi hadithi bẹ́ẹ̀ abdullahi masud abi anad ìgbà tí wọ́n dé mọ́sálásí tán rí wọn ti kí wọn tán wọ́n á padà sílé pẹ̀lú àwọn àkànjọ wa wọn lọ kí wọn yẹn nílé ní jàmbá ṣùgbọ́n ní nítorí wájú ó láyè sí pàpà kò yẹ kó bá wọn kí mẹ́wọ̀n nítorí àwọn sábà tó kọjá lọ sábà kọjá lọ sábà rí pé àáfà pẹ̀lú wọn lọ àmọ́ àlẹ́ náà fàtà sí náà ó ṣe é ṣe kó yẹ pé ó ń fẹ́ kọ̀rẹ́tì wọn ló fi yàgbé ń bá wọn tó lónìí kí n ti ẹ̀yanjú èyí tó ń ṣe láti jọ yìí kí n kọ̀rẹ́tì wọn ní orí ẹ̀ so àmọ́ bá fàtàkì kì í ní jẹun gbogbo àwọn kíjọ máa ń bẹ̀rù ni gẹ́gẹ́ bí ṣẹ̀dí àfàyè ìjẹ́ fún so mọ́sálásí èyí táwọn dálẹ̀ ọ̀hún nínú sẹ̀ríà òun náà pè ní mọ́sálásí gbọ́rọ̀ so mọ́sálásí tí ò dání tí èèyàn fẹ́ ti pín àlùmọ́ àná Muhammad sallallahu alaihi wasallam tí kò sí lẹ́tọ̀ọ́. ẹ àwọn tó máa ń ọ̀gbọ́rọ̀ burúkú wọ́n ní sọ́dọ̀ nìkan làwọn máa ń kí àwọn tó máa ń kí ojúmọ́ ń kọ́ báwọn náà ti bẹ̀rẹ̀ ọ̀dà sọ́dọ̀ nìkan làwọn máa ń mutí kíláàlì ìjọba àti ẹ̀tíráì mọ́sọ́dọ̀ nìkan làwọn mutí tiwa àwọn tó máa ń bu gbàgbé yẹn èèyàn ń sa burú yọ kan ṣẹ́gẹ́tì nìkan yìí akọ́fihàn pé nǹkan yà burú ni káwá bó pé àwọn tí wọ́n ń ṣe ní ojoojúmọ́ nǹkan tí wọ́n yájú wọn lọ ajẹ́pẹ́ ẹ̀yìn ìgbà tó ń tẹ̀sí wọn aburú ni tó wá rí ọ̀rọ̀ lọ́wọ́ ọba sẹ́ra àwọn tí wọ́n ń ṣe ojoojúmọ́ ni ọlọ́mọ lè sàmójútó fún wọn. ǹtọ́ ọlọ́run bíi sẹ́wọ́n yìí ń tẹ́ ẹran tó kẹ́kẹ́ ìkànnì ṣe àwọn tí wọ́n ń ṣe náà bó ti bẹ̀rẹ̀ díẹ̀ nù kọ́lá wọn ti àwọn abáde tó ń ra síkà wọ́n ra abáde tí wọ́n rà dé wọ́n dàgbé pé wọ́n so wọ́n máa ń kú káàtó wọ́n padà sọ di gbogbo ọmọ bá sọ́ra kò rí bẹ́ẹ̀ yẹn ò lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí bá wọn kí wọn bẹ́ẹ̀ wallahu ta'ala àlàbí sọ àwọn ìjọba ọmọ náà fẹ́ràn. ok lẹ́yìn ìbéèrè yẹn fún onímọ̀ndé náà ẹni tó bá wà ní onírin àjò travel traveller nígbà tí máa ń wà ní ìrìnàjò lẹ́gẹ̀ẹ́gàn tó wà ní ojú ọ̀nà tí ń lọ láfúnláńpadà àti kọ́sùlù àbí bá dọ̀hún náà kò lè máa ṣe kọ́sù bẹ́ẹ̀ ni tó bá wà lórí àjò lè máa ṣe kọ́sù tó bá tó bá dọ̀hún náà lè máa ṣe. torí ànábì sallallahu alaihi wasallam wọ́n lé ànábì ó lo wọ́n sọ àwọn ọjọ́ tánábì lò nínú àjò wọ́n lọ ànábì lò twenty one days nínú àjò. tó twenty one days ní àwọn gbogbo twenty one days náà wà ní orí ni wọ́n lọ ànábì sallallahu alaihi ó lo bíi forty days tó gbogbo forty days wà lórí àwọn sáájú ànábì sallallahu alaihi tí wọ́n bá lọ rọ́ọ̀dù ní art wọ́n ní ààrẹ nítorí pé wọ́n lo two hundred uh, two hundred days two hundred days sorry two years two years tí wọ́n lè ṣe wọ́n fi ṣe kọ́sùrù so gbogbo two years náà ṣòro eh, gbàdé bá ti ń rí oríra rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀sáṣẹ́ò so náà ni yóò máa ṣe kọ́sùrù. ẹni tí wọ́n ti jẹ́ mùsáfíù ọlọ́run ti fún láǹfààní yẹn àǹfààní kí ó pa irun méjì tó súnmọ́ àwọn díẹ̀ bí zórí àti asu mọ́gbì àti ẹ̀ṣá so kí pàápọ̀. bí ẹni tí wíkẹ́sì ti lápòjú ní ti ẹni tẹ́tẹ́ ìṣiṣẹ́ bì kan ẹgbẹ́ ti ṣe ìṣiṣẹ́ bì kan máa wálé bóyá bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ó dìpẹ́ǹd bí tó bá ti ṣe ibùgbé àyàfi pé kó dàrú mọ́nà lójú tí ò mọ ibùgbé ara rẹ̀ àyìn mọ gbogbo tí ó bá ti mọ gbogbo tí ò lè sọ pé ibẹ̀ ni gbogbo mi ó lè máa fi hàn pé ní ibẹ̀ so ń gbọ́ pé pẹ̀lú ẹ̀kan yájú kan lọ ṣé bá ní sí i so ó lè máa fi sí ìbámu pé àyà ni mo fi ṣe ibùgbé tó bá dàrú mọ́ lójú. ẹni tí wọ́n tó ibi téèyàn ti dé ló kà fún tó bá nísìnyí èlú rẹ̀ máa wá lẹ́kọ̀ọ́ kan yìí òkò kan gbẹ́dọ̀ yóò máa ṣe kọ́sùn náà ni anabi sallallahu alaihi wasallam àtàwọn sọ̀hábà rẹ̀ àwọn muhajirun ọmọ mọ́kà ni wọ́n wọ́n sì gbó Mẹdínà wọ́n bá dé mọ́kà ọmọ wọ́n sì nílé ń ala bis